بسم الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأن أنبتها نبتا حسنا وانبتا نبتا حسنا وكفلها ọlọ́run fún wa eléyìí jẹ́ ìjẹ́ sí ó bá wọn ní òjijì tó sì bá wọn lọ́kàn jẹ nítorí tí wọ́n fẹ́ fi ọkàn yìí dé ọmọkùnrin ló máa ń sábà lérò rẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá ti yé wọn pípé ọmọkùnrin tẹ̀ sọ ọ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ìdá àtúnyìn ọlọ́run á sọ sí ó ṣẹlẹ̀ sí mọ́rin àríyá ìṣẹ̀lẹ̀ ìyá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àríyá ìṣẹ̀lẹ̀ ìyá ìṣẹ̀lẹ̀ ti sọ̀wọ́ fọlọ̀ òun fi sọ̀wọ́ fọlọ̀ kọjá ni tí òun fà kalẹ̀ láfàálẹ̀ tán láti máa ṣètọ́jú ilé ọlọ́run lẹ́yìn tó lọ́kọ̀dé kó máa ti fẹsẹ̀ náà ń bẹ̀ kó máa ti tọ́jú ilé ọlọ́run ọba ń bẹ̀ kó máa ti tọ́jú àwọn ẹni tó bá wọ bẹ̀ lọ́sẹ̀ bẹ̀. ìdí tí ìdí kejì tó fi jẹ́ wípé ọjà nǹkan tó dùn ìyá ìyá ànábì Ìsá gbọ́mọ táwọn abí kí ìsè ìyá ànábì Ìsá jóbìnrin òní wípé gbogbo wa ti mà wípé obìnrin ọ̀dàbí ọkùnrin níbi káfẹ́ ti sẹ́sìn àwọn èèyàn tó bá jẹ́ pé nìsín bá ti jókòó ìní wọn kò pín nǹkan fáwọn èèyàn tó wà ń jókòó ọkùnrin yóò máa lọ yóò máa bọ̀ ẹ̀yin náà gba sí yín ẹ̀yin náà wàhálà kan ní ṣẹlẹ̀ ìjókòó àwọn èèyàn nígbà wò ṣùgbọ́n tó bá ti kó bìnrin wọn ni kó máa kún nǹkan fáwọn èèyàn bẹ́ẹ̀ rí i pé nǹkan àtijọ́ ńlá ní ọ̀jẹ̀ kan láti máa kún fáwọn èèyàn pàápàá jùlọ kóbìnrin ọmọ kún nǹkan fáwọn ọkùnrin kóbìnrin ọmọ sàmójútó àwọn ọkùnrin yẹba àtàkùn wọn ló ń jẹ nǹkan àtijọ́ ńlá ni kódà tó fi dórí àwọn aláìní tìbí ìgbà míì àwọn náà lójú ẹbí tí ṣe máa ṣẹlẹ̀ ńlẹ̀ alájọyọ̀ tó bá ti gómìnà ní bá náwó káàkì yín àwọn ní bá náwó ọbẹ̀ ẹ̀kí ó débi kan ojú tí o náà tó kùn ìgbà tójú ọ̀gá ti pọ̀ sòwò náà rí pé nǹkan tó ń ṣe yóò fi ẹ̀yẹ wọn subhanallah kátó wá pé ilé ìjọsìn obìnrin ni wọn máa mójútó àwọn tó bá wá sẹ̀sìn bẹ́ẹ̀ nínú ayé ẹ̀yọ́ náà bá ń fún wa rò ike Mariam tí ìyá rẹ̀ fi sọ ọwọ́ kó ń fà á lẹ̀ láfà á lẹ̀ sọ́fọ́lọ́ látàrí ìlérí tó ṣe pé ní ti ń bẹ́ẹ̀ òun òun fẹ́ fà á lẹ̀ fọ́lọ́ láfà á lẹ̀ sọ́fọ́ ilé ọlọ́run tọ́tàkọ́bẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ọlọ́run bá gbà ọtẹ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tó ti kóbìnrin ni ọlọ́run tẹ́wọ́ tó ń tiri pé obìnrin ọ̀dà gẹ́gẹ́ bí ọkùnrin lérò tiẹ̀ ṣùgbọ́n obìnrin tọ́lọ̀ fún bí ọyàtọ̀ ó sì ga tayọrọ ọkùnrin tó ń tọrọ. فتقبلها ربها بقبول حسن gbígbà tó lọ ń gbà gbígbà tó dáa ni kò gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kọ̀bùwọlé ní hasani gbígbà tó dáa lọ́nà ọba gbà. وأنبتها نباتا حسنا ọlọ́run ti mú dàgbà ní dídàgbà tuntun rẹwà ọ̀fà ní gbígbà tó rẹwà ó sì mú dàgbà ní dídàgbà tó rẹwà. lèmọ́dá nítorí tí láti ìgbà mariam ti wà ní polówó ní ìbámu pẹ̀lú ìlérí tí ìyá rẹ̀ ti ṣe àtìgbà náà ló ti gbé ìdúlẹ̀. àwọn olùmọ̀ràn sọ pé kí ló ti gbé ilẹ̀ kékeré tí lẹ́yìn ìtọ́jú rẹ̀ yọ dàgbà yóò lè gbọ́njú máa ń tẹ ẹ fàtílẹ̀ fún ṣe. apá kan náà àwọn afọ́nfẹ́ ṣe é wọ́n ní tọ́fà ni pé tẹ́ ẹ̀ bá gbàgbé àsọ pé bàbá rẹ̀ ti kú tọ́wọ́n gbà tí bàbá rẹ̀ ti kú tán ìyá rẹ̀ nílé mójútó ìyá rẹ̀ nílé dámójútó tọ́ tí wọn fà á lẹ fọlọ kí a máa lọ mọ́sálásí àwọn onímọ̀ àwọn tó ń tẹ̀sí wọn ní rárá pépé tí ìyá rẹ̀ lè tọ́jú rẹ̀ títí tí ó fi dàgbà ṣùgbọ́n wọn ní ìyàn mú ọ̀dà dá nígbà náà gan Zakariya tó jẹ́ alágbàtọ́ fún Maryam òun sì jẹ́ ẹni tó lọ ń bò fún tontì bí yẹn ti ṣe mú tọ́ dáadáa ìyá Maryam bá tètè gbèsè lẹ̀ gbogbo ìtọ́ وأنبتها نباتا حسنا lórí ọlọ́run ọba ó mú kí mọ́ríyàn kó dàgbà ní dídàgbà tó lẹ́wà àwọ̀ ọrẹwà gbogbo tí wàá máa jẹ́ kéèyàn pàtẹ́yàn gbogbo ẹ̀ lọ́nà tó ṣe fún un. kó mo máa bẹ pẹ̀lú àwọn ẹni rí àwọn ẹni tó ti ké bíbẹ wọn ní mẹsàlásì yẹn ìjọsìn wọn fi ń ṣe fọlọ ọ̀n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọ̀n kọ́ ìmọ̀ ọ̀n kọ́ dáadáa ó sì ń kọ́ ẹ̀sìn ẹ̀rí fífà tọ́lá tó fa títọ́jú rẹ̀ dé Zakariya lọ́wọ́ oore mi ni wàkàfàlà Zakariya ọlọ́run ọba wa fún zakariya ní mariam máa tọ́jú zakariya bẹ maf'ulun bi kafala fa'ala so fa'ala bí kẹsàn án ṣe fa hàmà òmùyè ẹkẹlẹ òfun ló ń jẹjẹ èsì kò ń lọ jẹun wọn fún ló ń jẹjẹ. شربه كفن لومي بين الكفلة وكفلها زكريا ọlọ́run bá wá fún zakariya ní mariama kọ́ subhana wa wàmà kúntàlẹ̀ lẹ́yìn èdè olùkùnà akọ̀lẹ́mẹ̀hùn ayéhùn yẹ fọlọ́mọ̀ọ́yẹ́mù. ìwà nílùú Muhammad sọlọ́lá àríwá rẹ̀ sílẹ̀ tó sílẹ̀ àríwá rẹ̀ kálukú sọ gègé rẹ̀ lẹ̀ ìgbésà lẹ́ni tí yóò gba ìtọ́jú Mariam tó ti kó ní ọ̀sà gbàtẹ́rù rẹ̀ bọ́lá wọn kó tó ní kí mo dé kọjá pé Zakariya ló mú jáde torí pé gbogbo èèyàn ní sojú kòkòrò àti dẹ́kun ló ń ṣe alágbàtọ́ Mariam tòṣùmọ́ lọ́wọ́ bá ń kọ́ ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ tó wá ti kífẹ́ lè ó tó Zakariya náà lọ́wọ́ bá fẹ́ kọ́ ẹ̀ وكفلها زكريا ọlọ́run ọba fi ìtọ́jú rẹ̀ ó fi lé zakariya lọ́wọ́ nínú kẹrọ àmì wákàfàlà zakariya zakariya lọ́tọ́jú ẹ̀ báyìí àmọ́ wákàfàlà zakariya ọlọ́run fún zakariya ní mọ́ríyá màtọ́jú gbogbo kẹrọ àmì jẹ́jì lọ́wọ́ báyìí anabi zakariya aleyhi salam ọ̀dọ̀ ẹni tí ń ṣe olùtọ́jú mọ́ríà aleyhi salam bẹ́ẹ̀ ni ìṣe lọ́lọ́wọ́ bá kọ̀kọ́ lẹ kọ́jọ́ pé zakariya ní ọ̀tọ́jú mọ́ríà nítorí kó lè bá a jẹ́ òpin ìdùnnú àti oríire fún mọ́ríà aleyhi salam nítorí kó lè bá a kọ́ ìmọ̀tọ́ pọ̀ jàǹtìrẹrẹ látọ̀dọ̀ zakariya kó sì lè bá àtẹni tó ti pé ọ̀tara rẹ̀ kọ́ bá àti ìhùwà rẹ̀ bá àti gbáyé rẹ̀ bá àti ìṣiṣẹ́ rẹ̀ èyí tí máa mú ní ìbéèrè léèrè tó bá dé lọ́la ọ̀fẹ́ yà. torí Zakariya ànábì ọlọ́run èyí sì bẹ́ ni ọlọ́run kọ́kọ́ wẹ̀ sí à ń bọ̀ tìbọ̀ ti fi fẹ́yàn bá fẹ́ fẹ́yàn bá bẹ lábẹ́ àgbàtọ́ rẹ̀ dáadáa lè yàn kọ́ mẹ́ rírì lọ́rọ̀ yàn jà sí mẹ́ láfikún zakariya kuma òun níyàwó ọmọ ìyá àyà mọ́rìà òun níyàwó ọmọ ìyá àyà mọ́rìà yẹnni pé ìyá tó bí mọ́rìà hanna ẹ bá wà fún tẹ̀sí ti ṣe sọ òun náà lọ́mọ ẹ̀yà ọmọ ẹ̀yà tiẹ̀ nìyẹn níyàwó Zakariya èyí tó túmọ̀ sí wípé Zakariya huwa zawjun li khanati Maryam òun ló kọ ọmọ ìyá ìyá Maryam ẹ̀yìn sì ti mà wípé ọmọ ìyá ìyá ẹni ọmọ ìyá ìyá ẹni kí ni ṣe ìyá ẹni náà ni eléyìí túmọ̀ sí pé ànábì Yahya tí ìfẹ́ ọmọ Zakariya alayhi salatu wassalam àti ànábì Isa tí ó ń jẹ́ ọmọ Maryam alayhi salam ó túmọ̀ sí pé àwọn méjèèjì ń kọ́ ìbẹ̀nà kọ́ọ̀lẹ̀sìn ìbẹ̀nà kọ́ọ̀lẹ̀sìn àwọn méjèèjì ọmọ tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n nínú wáyà kan wọ́n sọ pé mariam àbúrò ìyàwó zakariya àbúrò ìyàwó zakariya pé zakariya fẹ́ àǹtí rẹ̀ ó túmọ̀ sí pé ìyá mariam ti fi màkà sáájú àǹtí rẹ̀ ti wá gbogbogbò kí màmá rẹ̀ tó wá bí o àti mariam fi ìta àǹtí tẹ̀ bí yàhíyá. أجيك النبي عيسى أتي يحيى عليه الصلاة والسلام كلماته وما ما تقول لازم يا أجيك النبي عيسى أما أجمع أما أقول يا يحيى النبي يحيى أما أجمع يا النبي عيسى ترى ما دي ابن خالتي تو àbúrò ìyá ẹni ẹ̀gbọ́n ìyá ẹni lóbìnrin ìyá ẹni ni wọ́n ṣe o tọmọ wa kò máa ní sáwọn yóò yà tọmọ pé after all ẹ̀yin kọ́ lẹ bí wa ẹ̀gbọ́n ìyá rẹ àbúrò ìyá rẹ lóbìnrin bí ìyá rẹ náà lórí kébí àníbà Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n pa Hamza ibn Abdul Muttalib ní ogun Uhud àníbà sallallahu alayhi wa sallam wọ́n mú ọmọ hamza wọ́n fà á wọ́n fà á fún ẹni tí í ṣe ọmọ ìyá ìyá ọmọ hamza ẹni tí í ṣe ọmọ ìyá ìyàwó hamza ọmọ ìyá ìyàwó hamza tó ń wà láyé òní wọ́n fà ọmọ hamza òun jẹ́ ìyàwó jáfọ̀ ọmọ àbí tọ́lù ọ̀nà ànábì sọlá ìṣẹ̀lẹ̀ ni wọ́n fa ọmọ jáfọ́ ẹni tí wọ́n kọ́ ọmọ ẹ̀gbọ́n fún àbúrò pé káàbúrò ọmọ tọ́jú ẹ̀ bàtà ní sọlá ìṣẹ̀lẹ̀ wọn kọ́ fún wọn ní àdìsí ẹ̀ ń bẹ́ẹ̀ nípa ẹ̀ bọ̀kárì ànábì ní alukọ́lẹ́tù bimanzilẹ̀ ẹ̀lùm umm. alukọ́lẹ́tù bimanzilẹ̀ ẹ̀lùm umm. ọmọ ayẹ́ni sì yẹ́ni ni tọ́ ọlọ́run bá wá ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ Zakariya ti gbàgbà tọ̀ Mariama eléyìí túmọ̀ sí pé à ń gbọ́ máa tọ́ kìí ṣe nǹkan tuntun látọjọ́ tó ti pẹ́ làwọn èèyàn ti máa gbọ́ máa tọ́ ṣùgbọ́n tí èèyàn ọba fọmi èèyàn sọ́dọ̀ alágbàtọ́ ewu olùdalẹ́ gbèsè lọ́dọ̀ kìí kàn ti pa afẹ́ sá fún àmà gàrí ọmọ mẹ́wàá lọ fọmọ ilé ẹni tí ó sọmọ lọ dára ẹ lọ fi lé lọ́wọ́ ẹ̀sọ́jú kòkòrò láti rí pé ẹni tẹ́ ọmọ yín lé lọ́wọ́ ọmọ yín yọ kẹ́kọ̀ọ́ tó dá ń bẹ̀ ọmọ yín yóò sórí ilé tó dá ń bẹ̀ ọmọ yín yọ jọmọ rí ń bẹ̀ tìrù rẹ̀ lọ́yẹ̀ká máa sojú kòkòrò ètò pé ọmọ yín yọ máa jẹ ara tó dá ń bẹ̀ ọmọ yín yọ máa sòdòsò tó dá ń bẹ̀ ọmọ yín yọ máa hùwà ìlẹ́kọ̀ọ́ tó dá ń bẹ̀ rárá wọn sì máa wọ̀ràn ẹnìkí sẹ́yìn bá sọ ọmọ rẹ bẹ́ẹ̀ òun náà ní ọ̀gàdà arábàdì yọ arábàdì rẹ láìpẹ́ ẹtì síbi tí ó ti kẹ́kọ̀ọ́ tọ́ga ẹtì síbi tí ó ti lóye tọ́ga ẹtì síbi tí ó ti ní òye èyí tó ga. anabi zakariya alayhi salam wọn kọ àyè kan fún maria nínú mọ́sálásí wọn pè bẹ́ẹ̀ ní mihrab al هو ashrafu makanin في المجلس. ibi tó lásán lé sí níbi táwọn èèyàn ti jókòó inú wọn pè ní al-mihrab yàtọ̀ sí báyìí ti gbọ́ yín ní sísè nípa ìlú máàmù iná wọn pè ní mihrab ashrafu makanin fil majlis gbogbo tó ga jù lọ́sàá jókòó níbi níbi ètò ga jù tó tọ́ lásán ibi wọn pè ní al-mihrab mọ́sálásí lẹ́sẹ̀ kẹfì dáríkà yá alápọ̀nlé ni òun lọ́ka sí lókè pẹ̀ ọlọ́nà sì nífẹ̀ẹ́ sí jù gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọjà lọ́lọ́n kó ìra jù mọ́sálásí lọ́lọ́n nífẹ̀ẹ́ jù gbogbo mọ́sálásí àyè tọ́lọ́ nífẹ̀ẹ́ sí Zakariya alayhi salam wọn kó àyè kátó ga nínú mọ́sálásí òbí mọ́sálásí ti wáyé náà ni kéèyàn wọn kọ́ yàrá kan àmọ́ tó jẹ́ pé òun ò fìdí múlẹ̀ òkè lọ́wọ́ kẹ tó débẹ̀ ẹ gùn ẹ tẹ àkàbà kó tó dùgbà débẹ̀ torí pé ẹni ńlá là á gbé sáyé ńlá tí lásán ní Zakariya ló dẹni tí tọ́jú Mariam lásán kọ ìmújẹ à gbogbo èèyàn pátá ìní fẹkọtẹ kò ní ọjà má lọ́wọ́ kó tó jà má Zakariya lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ sí ó gbé sáyé tó ga ọlọ́ni kullama dakhala alayha zakariya al-mihrab wajada indaha rizqa. ó kú ìgbà tí zakariya bá ti lè wọlé lọ bá Maryam ní àyè tó ga tó gbé séyàn yọba pé ìpèsè ti síwájú òǹdọ́dọ̀ rẹ̀ ẹ̀yin gbóúnjẹ lọ ẹ̀ńgbómi lọ kébi ọmọ pa òǹgbẹ ọmọ gbẹ kẹtó débẹ̀ wọ́n ti jẹun tán gan yòókù lẹ́nu ọ̀wẹ́ rẹ̀ sẹ́wọ̀n pé èèyàn bẹ̀rẹ̀ sí ronú tí ìsàwọn tá a jọ du àti tọ́jú ọmọ ẹjọ́ sí náà sọ àwọn ọmọ ibi táwọn ti sẹ́gun lólu ẹ̀ gbòòrò kótókó ní ẹdí ẹ̀yẹ́ gbé lọ kótókó mi dí ẹ̀ gbé lọ báwa wò wò báwa látọ́jú ẹ̀ níbò ní anabi zakariya bẹ̀rẹ̀ sí ronú bẹ́ẹ̀ ṣé èyí sàwọn ẹni tá a jọ ṣe díje tá a jọ ṣe múje ni wọ́n ń gba wájú òróró àwọn náà ń yàn wọ́n ọdẹ kí ọmọ bá ní sọ ní ṣẹlẹ̀ ńbẹ náà kí wọ́n bá ìsìn ẹ̀ gbé security camera bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so anabi zakariya rẹ̀ ìṣẹ̀lẹ̀ hàn wọ́n ti mú mọ́ra wọ́n ti mú mọ́ra ti pẹ́ torí pé ìyàlẹ́nu مريم فاكهة الشتاء في فصل الصيف وفاكهة الصيف في الشتاء àwọn èso táyé rí àyàfi lásìkò ọyẹ́ yìí máa bá lọ́dọ̀ mọríàmà lásìkò ẹ̀rùn lásìkò ẹ̀rùn a máa bá lọ́dọ̀ rẹ̀ lásìkò ọyẹ́ à èyí ga o tó bá tẹ ẹdẹ nìkan náà ní bá ṣèjúde bí kọjá kí wọ́n wá kó mọ́ngòrò pamọ́ láti gbà tá a ti rí mọ́ngòrò mọ́ kọjá kí sì ló kó mọ́ngòrò àti òkun á tutù ẹ̀wọ̀n kó fíríjì tí ó ti sẹ́wọ̀n tí ó ti dá méjì ẹ̀ wọ́n wá kó wá tútù tútù ọmọ mara títí tó tó tó lóòtújọ́ kan ò lè mú mara náà torí ọ̀dà bí gbàdúrà ṣe pé gbogbo ṣe wà pọ̀ fẹ́ wà profitable ẹẹ tí wàá lọ mọ bàbá já sófò tó ó túmọ̀ sí pé mẹ́ta kẹ́ lọ́gbọ̀ sẹ́rí kéèyàn ó lè sọ̀rọ̀ kan àkọ́kọ́ àmì kéèyàn gbọ́ àìlè sọ̀rọ̀ ó ń lo pín àgọ̀ ètò kéèyàn ọbẹ̀ o àmọ́ kéèyàn ó lè sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ànẹ́sẹ̀ sọ́ńtì bẹ́ẹ̀ mẹ́rin àwọn èèyàn ò lè máa bí kò sọ̀rọ̀ tọ́ba ń gbé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ mọ̀ mú mọ́ra afárádà ẹ̀sìn kan akẹ́sà afárádà ẹ̀sìn kan akẹ́sà afárádà níjọ́ tọ́ba fi ọrùn rẹ ẹ̀sìn òní kọ́ púpọ̀ ọ̀sẹ̀ afárádà afárádà tí wọ́n bí ọlọ́run. eléyìí ló fà á ló fi dé kí àwọn èèyàn ní láti lè sọ̀rọ̀ ẹ sọ pé máa ń dùn torí pé ẹni tẹ̀ ń jọ ń ṣe ọmọ náà tá a ti mú márùn-ún làwọn èèyàn kò sẹ́ni tó máa ntí bá ń ti o tó bá sọ ó ṣe é ṣe kó jẹ́ pé nǹkan míì ti ń ti ọ̀rùn ẹni tó o rò yìí pé ń ti ọ́ láì dáa yẹn kò gbèrò àti ti ọ́ láì dáa kò sì mọ̀ pé nǹkan yẹn ń dùn ọ́ nígbà tó o bá tó sọ̀rọ̀ lòun tó máa àmọ́ tó o bá sọ̀rọ̀ kò sí tó ṣẹlẹ̀ àmọ́ tó o bá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ yóò láti ṣe ìyá ń jẹ́ ibi ń pọ́ tí ìgbàlágà débi kó o lè máa dágbé kò sọ fún bàbá rẹ̀ wọ́n fọ́n twenty naira lọ sùn o sì mọ̀ pé kò yọ ọ̀n sàfaradà sàfaradà èbí ti fẹ́ yọ lójú èèyàn ṣe ra rẹ̀ èèyàn sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ òun ni wọ́n á máa mọ̀ pé nǹkan ṣe. Ànábì Zakariya alayhi salam wọ́n mú mọ́ra títí wọ́n á lọ àwọn ìjọ kan. قال يا مريم أنى لك هذا òsì adúrò àwa bàbá yìí irú ọmọ kínkínní láàmà fi léèrè ọgọ́nù ẹnití ọmọ ẹni sẹ́rù ọmọ kólóró ìlànà wa bi àti kéèké wù mí bi rẹ sẹ́wọ̀n kéńtì bá yorùbá jàǹgbà nínú pé èmi adúrò torí tí wọn bá fi ọmọ kékeré ń ó ṣeéṣe kọ ọmọ náà ẹwọ Zakariya ti dàgbà tó ẹwọ Mariam ti kéré tó àmọ́ orí nǹkan tó yà lẹ́nu kọ ọmọ àlàyé rẹ̀ ó sì bí Mariam lé. kọ́lẹ̀ yà Mariam ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o gbé ẹni bá fẹ́ bá sọ̀rọ̀ láyé tẹ́sán fẹ́ kékeré bá sọ̀rọ̀ kọ́gbọ́kọ́gbà ẹ̀fọ́kọ rẹ̀ pé bẹ́ẹ̀ bá dàgbà jù lọ. kí ẹ ti pé ah, ìwọ́n ti ẹ <laughs> ìwọ ń tiẹ̀ à ìwọ ń tiẹ̀ kébú lọ́nà yàtọ̀ gbígbà tó ń rí ìwọ ń tiẹ̀ wọ́n pè yá mọ́ríyàm ìrẹ̀ mọ́ríyàm. أنا لك هذا mo làwọn eléyìí gbà wá bọ́ bọ́lọ́ sí ìrìnà àwọn wọ̀nyí gbogbo dáadáa tó àwọn àti rẹ́bù ló ń ké rí tó bẹ́ẹ̀ náà ni àwọn bàbá bàbá tí wọ́n ń ṣàgbàtọ́ ọmọ wọn ẹ̀yà màtàlẹ́ ilé ìkẹ́kọ̀ọ́ ẹ máa wo àwọn yàrá ọmọ yín lẹ́ẹ̀kan láàrin ẹ máa wo inú kọ́bọ́ọ̀dù wọn ẹ máa pàtí wọn bí nǹkan tuntun bá ti wọ́ bẹ́ẹ̀ tí èsì sẹ́yìn lọ́ra fún wa. أنا لك هذا tòlòdì eléyìí a ayé àṣetìlá wa ẹlú ẹlú ọmọ náà gbé ẹlú ẹlú ó sì rà fún ànálẹ́kẹ́ ẹ̀rẹ́ tòlòdìrí àwọn kọ́mọ tó ti mọ̀ kọ́ ẹbí òun pé bolódìrí ẹ̀rú ọba bí òun ibà yọba sàlẹ̀ fọmọ́lẹ̀ ìfọ̀ àlùmọ̀ṣẹ́ sàǹtẹ̀ hùr. ولقد بلغت لك أن تفعل ما تشاء ابكي كما تريد واضحك كما تشاء آه ذكر أكبرنا دي أبا ike wọn náà ti dàgbà tó tó bá wọ ni wọn máa ṣe máa rẹ́ni bó ti wọ wọn máa sunkún bó ti wọ kò burú ẹnu pé olè kan wọn fẹ́ yìnbọn pa Islam ọgbà kan máa yìnbọn pẹ̀lú tọ́wọ́ tọ́jà lè bá wọn àmọ́ láyé àwọn àdé àgbọn nǹkan kan yẹn wọ́n fẹ́ yìnbọn kò lè tán gbà wọ́n tọ́wọ́n ní kọ́ lọ́gbọ́n pé màmú wa ẹ̀wọ̀n kí wọ́n lè sọ ọlọ́rọ̀ ọ̀gbẹ́ wọ́n á jẹ́ mùsùlùmí wọ́n ní kí àwọn àfáà kan ṣe wáàsí fún un wọ́n á jẹ́ ọmọ lẹ́yìn bọ́ọ̀lù fún ó ṣe wàásù gbẹ̀yìn fún un tí wọ́n á ní kọ́mọ̀ pé mami wa nàbá pé mami rẹ̀ dé mami ò bá sọ̀rọ̀ fẹ́ ẹ̀sùnmọ́lì ó sì súnmọ́ ó kó gbé títò lẹ́nu torí ọ̀rọ̀ tó ń bẹ bá sùn ọ̀fẹ́ kéèyàn gbọ́ ọjà ìdí mara rẹ̀ lẹ́nu. áá olùsísọ yá rẹ̀ ní báyìí dámẹ́sì ó ní yọ ọmọ ẹ̀jẹ̀ kọ̀ fún wa orí gbogbo ìgbà tó máa ń mówó wálé láti kéékèèké owó olówó gbogbo ọ̀kàrí ọmọ mi ọ̀kàrí ọmọ mi ọ̀kàrí ọmọ mi ṣébí ọmọ tó pa owó wálé ni màmá rẹ̀ ọmọ lòbúrò ó sì gbọ́ etí màmá rẹ̀. torí ẹ máa fi ọmọ yín léèrè bó ló ti rí yìí kan ti kí a lágbájá ọmọ sẹ kìí sọlẹ ìjọ tí ọba dáràn wa tí a tàṣírí ọ̀ràn rẹ̀ ọba tù àwọn òbòbìlà torí ẹ ní ó fi píríncípù kan fún píríncípù yẹn gbé tí wọ́n ti fi wọ́n ju rẹ̀ náà tán mú òfin ṣẹ̀rí àwọn ti máa pé yẹ òfin tí wọ́n máa fi lélẹ̀. min ayna laka hada min ayna laka hada bófin yẹn ṣe ń jẹ gbólótúré lè wo tẹ́tà gbà tẹ́ gbólótúró owó tí wọ́n náà ti ń gun mọ́tò gbólótúró tó fi di pọ̀ kọ́lé alájà mẹ́fà kí ló lọ́ gbà lóṣù min ayna laka tọ́ba ti lè eh, ṣàlàyé rẹ̀ kò sí wàhálà. torí ẹ̀ anabi Zakariya alayhi salam wọ́n bi Mariam léèrè pé anna laki hadha níbo ló eléyìí. قالت هو من عند الله سبحان الله مريم أنا أتاوم takintakin láì fò mí kàn láì fò yà orí àtọ̀dọ̀ ọlọ́ọ̀lù ti wá ọmọ ẹni bí ọmọ kékeré ọmọ àbátọ̀dọ̀ ọlọ́ọ̀lù kan ti wá bẹ́ẹ̀. wọ́n ní tó wà kékeré ní nǹkan ibi ṣẹlẹ̀ náà àbí ti ń dàgbà wọ́n nígbà tí ti ń dàgbà ti ń dàgbà nǹkan ẹ̀ ti ń ṣẹlẹ̀ ti pẹ́ tó tún wá ń dàgbà kí Zakariya alayhi salam kòtò bí ẹ̀rí kọ́ lọ sọ pé kullama dakhala alayhi gbogbo gbàtí Zakariya bá wọlé lọ́ba òun ní pèsè àbúkọ́ jẹ́ pé ìpèsè ti síwájú ẹ̀ débẹ̀ wọ́n á mú mára títí wọ́n lè mú mára mọ́ láti béèrè tó gbólóhùn ti rélé Mariam náà ti dáhùn ó ní àtọ̀dọ̀ náà ló ti wá o. إن الله يرزق من يشاء بغير حساب dájúdájú ọlọ́run a máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì fi bèrè sí inú rẹ̀ náà lélẹ̀ ọlọ́run bá ń rọ lọ́rọ̀ ẹ̀rù bọ́lá fi ń kó wa láì jẹ́ pé Maryam alayhi salam ó béèrè fún un. ẹ̀gbọ́n náà ti ń rọ ọlọ́rọ̀ láì jẹ́ pé sẹ́ka ló sin tó náà ti ń san lẹ́sàn rẹ̀ ẹ̀gbọ́n náà ti ń rọ ọlọ́rọ̀ nígbà tó ṣe ya wọ́n mọ wàhálà ọlọ́run bá ti mú wa. eléyìí táyà yìí fún wa gbogbo ẹni tí wọ́n fẹ́ owó ọ̀dọ́ ọlọ́run náà nìkan máa wá sí i. kátàrà mọ́ríyàn owó ìtìbò míì wá dáná ẹ̀rọ ọlọ́nà mi ti máa wá ẹni tó lówó tó ti fẹ́ títí títí títí títí tó fi lówó ọ̀dọ̀ ta ló ti wá mí ọ̀lọ́ ẹ sẹ́yìn wá ń bẹ̀ nígbà tí mo rú pọ́npọ́n nígbà tí gbogbo orí mi pa kíníkà kíníkà kìnìún olú ọlọ́run ló fún ọ lówó ẹni tó rú pọ́npọ́n fi ọ lọ wà àbí ẹ̀kọ́ ni wọ́n sì ń bẹ́ẹ̀ di pé pọ́npọ́n náà wọ́n rú. so ẹni tó ti ṣe é gbé bóyá òun àgbàṣe ló ṣe títítítítítítítí ìjọkan sanwó fún ìjọkan náà sanwó fún ọlọ́mùbó láti rí olówó ta ló fún ọ̀wọ́ ẹni tó ti jẹ́ pé iṣẹ́ ìjọba ló ṣe títítítítí ọlọ́run fi fún lówó ta ló fún ọ̀wọ́ Rabbul alamin torí délé má wàá jẹ ọjọ́ pé ńgbà tó lọ́ọ́ bá fún ọ lówó tán lọ́mọ agbanu lọ́mọ ìjánu lọ́mọ pé kò sí irú rẹ̀ irú ọlọ́run bá ní sí o tọ́ àmọ́ wọ́n sọ fún àwọn kan wà tí wọ́n máa lówó bọ́ọ̀lù òkun Maryam sọ pé huwa min 'indillah àwọn náà ti sọ pé bẹ́ẹ̀ ni wa ma bikum min ni'matin famin Allah gbogbo ní máa ń bẹ pẹ̀lú yín ní ìdẹ̀rẹ̀ ọ̀dọ́ ta ló ti wá lọ́lọ́lọ́. tó àwọn abẹ́rẹ́ sọ pé lóò owó tí wọ́n máa ń fi dòó ṣe fún yàn wà owó tí wọ́n máa fi dá ṣe fún yàn wà owó alákòókò wà tí ọjà gbàdúrà wípé gbogbo ẹ̀ lọ́wọ́ akáàní tó máa pé wọ́n mi náà ń dèlà pé ẹni tí ọba mọ̀gùn ni ò ní lówó bẹ́ẹ̀ ni ẹni tó lọ́wọ́ bá kọ àkọọ́lẹ̀ owó fún ní òní yìí ti gbogbo àwọn tó lọ sòògùn owó náà ló lówó ẹ mọ̀ pé ń bẹ́ẹ̀ nu ẹni ya wèrè ni àbẹ́yàn níṣẹ́ ń bẹ́ẹ̀ nu ẹni tó ṣe wípé ó ti ti tàn ó ti rìn wọ́gbó lọ tó wọn máa ẹni tí wọ́n á sọ̀gbọ̀ owó yìí àdéhùn ti ń bẹ fún ní pé àkọọ́lẹ̀ ti síwájú pé yóò lówó àbọ̀wò orí ibú tọ́lọ̀ wọn bá ní yóò lò ní nítorí pé wọn náà ti mọ̀ pé nu gbogbo ìyẹn gbẹ̀rún tó sóògùn owó èèyàn mẹ́wàá lọ jẹ́ fún tó bá pé òkú tí ọ̀jẹ́ ewé rẹ̀ ló kù kan wọ́n tún lọ tún sà àwọn tọ́lọ̀ ti kọ àkọọ́lẹ̀ kápúsẹ̀ ni ó káwá ń jẹ́ ìsọ̀wọ́n adolówó ìdí nìyí tó fi jẹ́ kíkọ gbà kọ́lọ̀ nǹkan nìsinmi tí ẹ bá lò wọ owó kówó ká ó sì bá wàhálà sí wàhálà pàdé. huwa min indillah ẹ̀kọ́ mẹ́mẹ́ fátọ̀dọ̀ ọlọ́run ti wá. ẹ̀rí ẹni tí ọba jẹ́ pé nírọ̀wọ́rọ̀sẹ̀ ló lówó ọkàn wa máa balẹ̀ ojú wọn kàn ní máa rán fún gbogbo ìgbà bìkọ́sí ń dẹnu àwọn èèyàn àwọn ẹni tó ti kí wọ́n wá owó àwọn ẹni tó ti kí wọ́n wá owó gbọ̀nà tí ò dáa tó dé fún òòlù súnlé má tó ṣe pé ọ̀daràn rẹ̀ tó bá ti lè fẹ̀yìn lélẹ̀ báyìí ògiri ọ̀la mi àlùyọ náà yọ ní ọ̀yọ́jú pé pé mo fẹ́ mú jẹ mo fẹ́ mú jẹ lẹ́yìn ṣáájú ni lẹ́yìn ṣáájú ni tètè máa sọ bọ́ọ̀ ẹ̀ka ọ̀sá ló gbọ́. ẹ̀wọ̀n pé tọ́ wá lórí ìwà kọ́dà ilé wà tẹ́ kí ẹni tó ní sóògùn owó báyìí ọtakò ní gbogbo èèyàn tó lè gbélé mọ tójúmọ́ tilẹ̀ bá tutù ògiri ọ̀la nù àmọ́ ẹ̀jẹ̀ àfẹ́ mọ́ ẹ̀jẹ̀ ilé bá dilé ẹ̀jẹ̀ lórí owó ilé ayé yìí ẹlòmíì wo owó títí títí yóò fi ìyàwó rẹ̀ sògùn owó ẹni tó sì mọ ọmọ rẹ̀ lọ sògùn owó ẹni tó sì ní kí wọ́n bò ń wọ ọmọ tuntun tó bá tí kò gbé wá káwọn ó fi sògùn owó ẹ̀fọ́ àwọn ọ̀daràn burúkú kan wà táwọn tó ń lo èèyàn fi gún sẹ́ tó kó lè lówó àwọn ọ̀daràn burúkú tó ẹ kíjọba ó ti kó lẹ̀ nígbà tó ti jẹ́ pé ń náà ti ṣèjọba náà ti lọ bá wọn ò ní àwọn ẹ̀rí torí ẹ̀ eléyìí á fi hàn wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé àlọ́rọ̀ mariam tó sọ ẹ̀kọ́ mẹ́mẹ́ wúwà mìnà ìndìlá àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ̀ ní àwọn ẹni tó ń lówó mìnà ìndìlá kì í tù wọn lára láti ná torí máa ná kókó márùn ní nsọ́dà kọ́ làkó òkòtò wọn sani jù wọn. àmì ẹ̀mú méjì wá pé nínú ẹgbẹ̀rún tó sóògùn owó tó lówó tó ṣe kó lè ná ẹ̀pìn ìtójú ọ̀nà ọlọ́run ó ṣòro ẹ̀rọ dára rí wọn tó bá gbé ten thousand pé ń tẹ̀lé kí wọ́n ti tó lọ́wọ́ kí mi ló ti ẹ̀ tíráì ló ti ń borí kíní ẹ̀jẹ̀ kó ten thousand fún ọ kí ní o ti sọ pé dá padà tọ́ ọ bá fi lè fún ọ pínlẹ́ kò sí ọ̀tá ọ mo ti bọ́ kò sí ní ìyàwó mọ àwùjọ bìí lẹ́yìn nítorí pé ó ní collaboration pẹ̀lú àwọn àjẹmí àjẹmí ti kéèyàn lọ sí kéèyàn ó ti dáadáa jẹ náà kódà lónìí wọn ti conditionalize ẹ̀fọn láti gbà tó ti rówó nǹkan tọ́ lónìí yìí o wọn gbọ́dọ̀ pé wọn ń kọ́ mọ́sálásí kọ́ dá sí o wọn gbọ́dọ̀ pé báyà nìkan ìyá ń jẹ kó aràn lọ o. a'udhu billahi minash shaitanir rajim òṣìṣẹ́ tó bá ń lówó tọ́ náà tọ́yẹ kó min indillah lóko sẹ́rù àti táàmì náà min indillah náà ọ̀dọ́ náà ló ti wá mọ́gbọ́ ọ̀dọ́ ìṣù tẹ̀sẹ̀ wọn kíkẹ́ máa ń travel pẹ̀lú bàálù gba mi transit wa abẹ́ ẹ̀kọ́ mi ẹ̀ ń ti dídá bọ̀ wá nàìjíríà but on transit through Cairo ẹ̀kọ́ ti two hours ní Cairo náà bí airport náà gbọ́dọ̀ wọ gbóró ẹ̀wọ̀n kí transit ti wọn náà ọgbọ́dọ̀ èṣù wa transit owó èṣù rẹ̀ torí ẹ̀ ẹ̀ lọ́nà kò sànù wa ti aláyọ̀ kò sẹ́ni dọ́là ọ̀fun àmọ́ nǹkan kan ló fún àwọn kan tí ò fún àwọn kan fẹ́ẹ́ owó kò sẹ́ńtọ́ lọ ẹni tó bá sì mọ̀ pọ́ lọ́wọ́ fún ìlú kọ́ náwó wàláì kò sẹ́ńtọ́ lọ fún lówó tọ́ba pé wàláì tàláì gbogbo èèyàn lọ́nà fún lówó òní ti kàfàrà torí pé ńgbà sani sọlá sí wọn sọ pé wọn náà lè yí mi ẹyin àti tẹ́tẹ́rẹ́ wọ́n fi máa àbọ́kọ́ nínú bẹ́ẹ̀ ni mẹ́rin dáadáa wọn jọ bó ẹlòmíì ọmọ olùkọ́ àwọn olówó kan ni ah, ìwọ gan lówó ni ọ lórí wọn ń jẹ búrẹ́dì owó kan ló tura búrẹ́dì fa ẹ̀wù tí a wọ̀ sọ́run kí la fi rà owó ni fìlàtí adé sórí kí la fi rà owó ni jálá wọ́ tàtà wọ̀ owó ni gbogbo ọlọ́run bí wa bó la ti rí bó la nà sí tá a lówó àbá lówó àlówó ṣùgbọ́n ó tabu alẹ́ ń wá alẹ́ fi pẹ́yìn olówó ẹlòmíì ó pe ṣé bá bẹ ẹlòmíì lówó ó pe ẹ fẹ́ lòmíì owó ti dẹ́rù bó ti yẹ ní wá kò sówó kẹtí dẹrù lóṣù kò sí lókun ìgbà ọba ti sí nǹkan tó lọ fún àwọn kan táwọn kan ò nítorí lọ fún àwọn kan tí ò fún àwọn kan là yọ ọkàn táyọ ọkàn máa ń bẹ kò sí tó ní wà wà tí ọba táyọ ọkàn kò sí tó ní. إذا ما قلت ذا قلب قنوع فأنت ومالك dúnìá sàwáwó bẹ́ẹ̀ ni mọ́mí ṣàfihàn sọ. tí ìwọ bá jẹ́ ẹni tó láyọ̀ àti wọ àtẹni tó rí ilé ayé ṣùjọ ẹ̀sìn dọ̀gba. àmọ́tọ̀ bá láyọ̀ kan ìyẹn ò máa di adìẹ láàárọ̀ yóò jẹran adìẹ lọ́sàn-án yóò jẹran adìẹ lálẹ́ yóò sì mọ̀ pé yà ń jẹun pé tí ẹran adìẹ wọn bá ti di pàmò ọmọ lẹ́nu kò ní mọkọlọ sórí fò. táyọ̀ kan máa ń bẹ wàhálà wa gàrí mu láàrọ̀ ó tún wà mú lọ́sùn ó tún wà mú lálẹ́ wọ́n sì bí ọ pé báwo ni ó ní wọ́n lọ́ iná ló fi nàánà àrùkọ́ àwọn ará ilé kan bẹ tó lọ́n sì dẹ̀ra fún tótó tiwa wọ́n sì wá dìrẹ̀ wọ́n rí pé gàrí lòun kódà kò sí ṣúgà ń bẹ̀ kí wọ́n á ní tó bẹ́ ah, alhamdulillah àwa ní kọ̀nà aláyọ̀ tẹ̀rẹ̀ tí máa ń ké ká generally kọ̀ sáyọ̀ kan náà sáyọ̀ kan máa ń bẹ tí wọ́n bá ní wọ́n rí tó ń ké ká. قالت هو من عند الله ibi kasọra fi wọn kú wọn táwọn fún wọn wá ìtọ́ máa ń lówó ara yìí oníyẹtọ́fà lóṣèlú àṣọra ọ kó kẹtẹkẹtẹ lélẹ́yìn kẹtẹkẹtẹ lélẹ́yìn nàṣàdúrà tàbí sọlá àlùsílẹ̀ máa ń sè اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء wọlọ mọ ń tọrọ ọmọ aláǹfààní lọ́dọ̀ rẹ̀ arizikì tọfẹ tó gbòòrò mọ ń tọrọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìwòsàn níbi gbogbo àmódi mọ ń tọrọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam máa ń tọrọ ìwà tí kò mọ fà áyà kan níye ìgbà kan ìfowóró owó a wọn ń tẹ̀ra rẹ̀ nù tọrọ bá Nabi sallallahu alaihi wasallam máa ń tọrọ ló sì gbà. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء في النبي زكريا عليه السلام في يوم ما تجيبه يوم أتقوم téèyàn bá ti fi ìríran yóò pé kò sírò òun téèyàn bá ti fi ìráwọn àmì ńláńlá yóò mọ owó pé ọ̀rọ̀ tòun ti débi àdúrò lè gbà má ṣùgbọ́n téèyàn bá ń rìn dáadáa téèyàn rí ìrírí oríṣiríṣi nù gbèsè ayé èèyàn mọ̀ pé kò sí bọ́ọ̀rọ̀ ń pele burú tó tí gbígbà àdúrò lè dé. Ànábì Zakariya alayhi salam ó fi ọ̀rọ̀ Mariam ó fi ṣàpèjúwe pé áá ẹrú ọlọ́nkẹ́ ní obìnrin tá à tọ́jú nìwọ ọlọ́run bá mú àwọn nǹkan èso àsìkò ẹ̀rùn wá bá lásìkò ọyẹ́ tó sì mú sásìkò ọyẹ́ wá bá lákòókò ẹ̀rùn ajẹ́ pé kò ṣòro fún ọlọ́run ọba náà láti fún èmi tí mo ti gbó gbóngbó yìí náà lọ́mọ tòun ti bí mo ti ṣe gbó ó ti rẹ egun orí sì ti gbiná látàrí wíkékè ni wàṣẹ́rẹ́ lọ́rọ̀ sòṣẹ́yìnbá orí gbiná fẹ́ wú. ni wọ́n hàn án làwọn ọmọ mi nì wàṣẹ́rẹ́ lọ́rọ̀ sòṣẹ́yìnbá ìṣẹ́rẹ́ lọ́rọ̀ sòṣẹ́yìnbá orí mi ti gbiná ewu jáde gbiná fẹ́ wú. وكانت امرأتي عاقرة ìyàwó mi kún mọ àgání kò lè bímọ sẹnu tó gbogbo eléyìí tó bá yẹ pé ayé tiwa ní nífi pé bàbá kan ti pé seventy five eighty ninety bàbá ò bímọ ìyàwó náà ti pé seventy five eighty kò bímọ ẹ wá sọ pé tọ ẹn ìyá ń lọ ọ̀rọ̀ kí wọ́n ti kí mi atẹ́kùn kó sínú àdúgbò ẹn ta ló kọ́ wọn lórí bàbá lẹ́yìn ọ̀. òkúkú dájú lórí ti yín pé ǹjẹ́ ìmọ̀ fún wọn láyè sínú. subhanallah wípé ọlọ́run ọba tó ṣe wú eléyìí fún mariam ibi táwọn ti wà pẹ̀júwe nù wípé kò ṣòro bọ́lọ̀ náà torí pé ilé ọlọ́run ọba kì í sú ìwọ ló lè sínú kò sígbà tó lọ́wọ́ bò lè fún ọ ní àti kókó wa àti mariam tí mú oúnjẹ àsìkò ọyẹ́ wá fún lásìkò ẹ̀rùn tí mú dẹ̀rùn wá fún lásìkò ọyẹ́ ó lè sèmi náà jẹni tí ó bímọ lẹ́yìn ìgbà tí mo ti sọ̀rọ̀ tí mo kébi tí mo dàgbà dé irú mi ò lè bí màmá tí sì ti bímọ rí ìyàwó mi náà tó sì dágàn ọlọ́run lè sọ dẹni tí ó bímọ wọ́ọ́lọ́ hẹ́bìlì mi lẹ́dùn kẹ́kọ̀ọ́ rí yẹ́tẹ̀ ń sọ yé báyìí ìwọ náà fún mi lọ́mọ ọmọ tó dáa fún mi lọ́mọ kan látọ̀dọ̀ rẹ ọmọ tó dáa ẹ̀kọ́ ń bẹ ń bì o wàhálà ẹ̀kọ́ yẹn ọ̀pọ̀ jù ọ̀pọ̀ gan wípé ìwọ ọlọ́ọ̀ fún mi lọ́mọ ọmọ tó dáa ẹ kọ́kọ́ padà sẹ́yìn náà anabi zakari yàrá ìsẹlẹ nínú àyà nínú àyà tuntun bọ síbò lòun ṣe bímọ ó ti dàgbà àgàtì níyàwó ó túmọ̀ sí pé àwọn gbà fọlọ́ débi hin ó ń hàn sí àná Zakariya fáwọn lè bí máa ń tà wọn kó tó di kí wọ́n dàgbà débi tí wọ́n dàgbà dé ó wá padà hàn sí wọn ká gàn níyàwó wọn ó fi torí rẹ̀ fẹ́yàwó bẹ́ẹ̀ ni àgbẹ̀ fọ̀ sọ̀tàn lọ. ewu adúlọ̀ ọdún yìí wọ́n fi ṣe sùúrù ẹ̀kẹ́ sùúrù tí wàá kéré ẹ̀kẹ́ sùúrù lérè sùúrù dára wọn kọ sára mọ́tò àmọ́ tó bá kálukú ṣe <laughs> ẹni tó bá fẹ́ yàwó tí ìyàwó bá ti lè sọdún méjì tí ò tí ì lóyún tí ọkọ bá lọ́wọ́ ṣe sùúrù láyè ìsìn àwọn fámìlì ọkọ sì léyàwó lé. tó o bá ti kú ọmọ wa nípò tó ń ya ọ̀bọ fún ọ obìnrin ọ̀ràn wa. ó ní kí n tẹ́tí ṣẹlẹ̀ bí rora wọn wò ike lẹ́yìn tí ṣe bímọ ọkùnrin tọkùnrin jẹ́ sí ní ìsìn wọn ń nù ọmọ yín ọmọbìnrin kò sì sẹ́ni tọkọjá ọkọ. ló ti ṣẹlẹ̀ kọ́lọ̀ wọn bò fún lóyún ní dípò pé ó bì máa tí àwọn fámìlì ọkọ tiẹ̀ náà bá wá lé ránṣẹ́ sí ẹ dákun pé ó dùn mẹ́rin ìdí àwọn ọ̀fìnà mọ́ra wa wò táwọn bí ti ṣe táyà kó tó di kó àwọn fi lọ ìyàn mí ẹjẹ ajẹni tí ó ní sùúrù ká ní sùúrù ká má torí pé ìyàwó tètè bímọ ká fọ́ ọ́ òbúrúkọ fẹ́yàwó nìkan òbúrúkọ fẹ́kẹta ọ̀fẹ́kẹrin má lélẹ̀ yìí nítorí pé kò bímọ nítorí pé nínú bọ́lá ń ti máa ń sọ láàrin ni pé ọ̀dà àwọn kan tó wọ́n bímọ ọ̀dà àwọn kan tó wọ́n lè bímọ ọkùnrin lè yàtọ̀ obìnrin náà sì lè yàtọ̀ ṣùgbọ́n hasan nàbí zakari yàrá ìdílé náà síyàwó tàwọn kọ́ àgbà ni àmọ́ láti jọ́ náà ewu sùúrù wọn sí inú àdúrà tí anabi Zakariya wá sí ni ó ní rọ́bì hẹ́bìlì ìwọ ọlọ́mùbùn mi lẹ́gbọ̀n ta mi lọ́rẹ́ mi lẹ́dúnkà àtọ̀dọ̀ rẹ̀ mo fẹ́ o. ìwọ tó ń wọ ọmọ lọ́dọ̀ olúwẹ̀ ẹnì pé bẹ́ẹ̀ náà àwọn èèyàn ọ̀dọ̀ olúwẹ̀ ló ti ń wọ́ ọmọ ó sì ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé fáfọ̀ mi ni ìfọ̀ àwọn ló kọ àwọn àwùjọ bìlà fáfúnwá fámúìwá àwùjọ bìlà ẹnì kó máa ti bá bí ọ̀pẹ̀lẹ̀ ní ọ̀bà lọ. wàhábìlì mìlẹ̀dúnkà àtọ̀dọ̀ wọn náà lè ní sí fún ọ. ẹ̀yin kọ́ ọ̀dọ́ náà ní ká ti máa tọrọ. ẹ̀yà tó bá ti pẹ́ díẹ̀ kóbìnrin ó tó lóyún àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wọn ní máa tẹ̀ bọ́ sọ̀rọ̀. pàápàá jùlọ tí bá tún fi fámílì àti àbọ̀ pàápàá jùlọ màmá àwọn ìyá tèmi ò dákẹ́ èmi náà ò ní dákẹ́ ká lọ kíní kan gbogbo gbogbo jẹkújẹ ó wù ẹ̀kọ́ lọ sórí ìdáná o. tẹ̀sán wa ń bí màá ẹmọ bá wá yá yàkuyà iná wọn arán síbi tẹ́ ti wà tẹ̀síkọ́lọ̀ náà ní fún yàn gbogbo ọmọ o sòṣùgbọ́n gbà tẹ̀yìn ń wọ́ ọmọ ibi tí ọmọ transit gbà tẹ̀yìn gbé gbà kò dáa kọlọ̀dà kọ̀kọ́ sànù wa. wàhábìlì mìlẹ̀dúnkà bùnmi lọ́mọ láti ọ̀dọ̀ rẹ̀ bùnmi lọ́mọ láti ọ̀dọ̀ rẹ̀ tọ́rọ́lọ́ ni máa fún yàn ẹlòmíì ò lè fún yàn. eléyìí tó túmọ̀ sí pé ọlọ́run yóò fún yàn èèyàn ò lè dání àmọ́ mo lè kàn wá láì síyàwó náà ni bàbá tó fi mẹ́ńṣà pé ìyàwó àwọn fa àgànnì ìwà ti pé kátàmá wa sára wa jẹ bí bàbá kan kú ibi tí wọn tẹ́lẹ̀ sí ọmọdé kó bàbá àbí bẹ́ẹ̀ kọ́ mi. ìrọ̀gbù nígbà táwọn ọba mẹ́sì wọn adi pé wọn adi rí ẹyẹ àfi ọba ẹ tọlọ́pàá ẹ gbogbo rẹdíò rẹgbẹlẹsẹ ní Ọ̀ṣun ní Ìlọrin ní ẹ gbọ́dọ̀ Èkó kan wá Ìbàdàn tẹ̀lé. ìròyìn ọ̀tá kojúbà wọn wá ń wọlé ẹyẹ lábẹ́dẹ̀ àbá fún ọmọdé wọn á ní bàbá òfin máa rí bàbá lọ ọ̀fẹ́ yìí lẹ wọn á ní bàbá yẹn wà ní ìlú wọn á ní bí wọn ti jẹ wọlé àwọn á mọ wọn pé bí ti tókó dé báyìí wọn máa jókòó lé ní ìdí tí wọn fi jẹ wọlé ní. ẹ gbọ́dọ̀ tó wọn á ta fọ́tò ọmọ ká orílẹ̀-èdè sẹ́yìn mọ̀ pé èèyàn ọ̀wọ́n ń bẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọyọ̀ nílẹ̀ yẹn jẹ́ nàìjíríà ilé yìí náà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀mọ iye ọmọ sẹ́ ń so sójú àgbàrá ẹ̀mọ iye ọmọ sẹ́ ń so sórí àtìsàn kí wọ́n sáré wá gbé tiẹ̀ sórí ẹ ní òkúta ẹgbẹ́ lẹ̀ ẹ wá ní bàbá dé ta lọ́jọ́ náà rí ó ní bàbá bóòlù ẹ̀sìn mọ̀kọ́jọ́ ẹ̀ ń rí ń dín nítorí délé àwọn ọlọ́pàá kárí láyé àwọn yẹn apalẹ̀ rẹ̀ mọ́ wọ́n lọ sí mọ́tálẹ́ o àwọn tí mo sọ fáwọn òkú mi ẹnu kó náà tún jọ mi ìmọ̀ kan nù tánàbí ìsá ìyá ló di òsínbàmù àwọn kan sọdọ Ọlọ́run sá eléyìí àti ẹ̀ma bàbá àmà ya ọdọ Ọlọ́run la àbí ọdọ Ọlọ́run la <laughs> tó àwọn olùbí lẹ́ẹ̀ wàhábìlì mìlẹ̀dúnkà àtọ̀dọ̀ rẹ mò ń ti tọrọ. ẹmọdé bá tọrọ látọ̀dọ̀ lọ ọmọ àmọ ẹyọ ọmọ alálùbáràkà ó lè kọ́kọ́ fi yín fìkú fi torí gbogbo ọmọ òṣèré tọ́jú ń rọrùn kò bá sọkùn kò bá sóbìn kò sí ìtúsí tọ́jú ń rọrùn náà ló ti jẹ́ pé gbọ́dọ̀ máa ṣàdúrà fún ọmọ yín ẹ gbọ́dọ̀ sọ ni. ذرية طيبة ثم tó من lè mí fẹ́ kọkàn sọ pé bomi lọmọ bomi lọmọ bomi lọmọ ọlọmọba kúkú gbé ọmọ jàgídíjàgàn ó gbé sí ọmọba ọmọkọmọ tí ìgbọràn tó ya gara wa ó gbé lù ọ láyà sọ pé bomi lọmọ bomi lọmọ ọtá ti bímọ àbẹ òfin bímọ tó ń ẹ máa là ọ oríṣiríṣi ní bẹ lọ́dọ̀ ọlọ ọlọ fún mi lówó fún gbogbo yóò sì gbé tọrọ fún ọ àmọ́ lọ́n fún mi lówó alálùbáríkà ọlọ́n fún mi lọ́mọ alálùbáríkà tó bẹ́ẹ̀ làwọn ẹni rí máa tọrọ. ó wá sọ pé vẹ̀ríyà vẹ̀ríyà ó máa ń túmọ̀ sẹ́yọ̀ kan ó sì máa ń túmọ̀ sọmọ púpọ̀ so ẹyọ̀ kan lọ tọrọ níbi tó wà ní kúròtù mọ́rìyà níbi tó ti fi hàn pé ẹyọ̀ kan ni wàlíyà ẹ̀dẹ̀ òlìyà àlọ́sọ̀ọ́ wọ́n sọ pé tọ̀yí bẹ́tẹ́ nítorí lórí yẹ̀tẹ́n tọ̀yẹ́bá táǹtà. àwọn olùmọ̀wá sọ pé Zakariya aleyhi salam ó tọrọ ọmọ kan lóòótọ́ ṣùgbọ́n kò tọrọ ọmọ tó ní òní bímọ ló ti sọ pé zòríyà ọmọ tó ní òbímọ ní zòríyà torí ẹ̀ kí wá sọ pé kẹ́yìn ò bímọ lásán kẹ́ wá sọ kẹ́yìn bá ti bímọ ó ti parí ọmọ yín ọba àmọ́ bímọ ilé yín run àbí òrun òrun torí ẹ bàbá yẹn ti tọrọ pé zurriyatan ọmọ tó lóbi máa kọ yé bá dán tí wọn sì dá eléyìí ẹdẹbà innaka sami'u du'a dájúdájú wọn lọ ìwọ lọ bó olùgbàdùà níbí ẹ̀kọ́ mbẹmbẹ ibi ká máa tọrọ ọmọ ìtọrọ ọmọ ìbẹnu súnà ànábì ọlọ ànábì Zakariya láàrin tí ń tọrọ ọmọ ìmẹ́nu súnà àwọn ẹni rí àwọn olódodo torí pé àwọn anábì ọlọ́run bímabíma ni wọ́n ọ̀ anábì fún òsì tọ́wájú ayé tó ń ti padà ìsìn fẹ́ràn pé gbogbo eléyìí rọ àbáníyà èyí tí wọ́n ń ṣeun èyí tó ti fún àwọn ni wọ́n dá lẹ̀ ọlọ́run ọba kọ́ ló sọ kọ́ ló sí lọ́rùn àyàn kọ́ ló sí lọ́nà fún wa pé nìkan fẹ́ di padà wọ́n fẹ́ di mọ́dá kò sínú ẹ̀sìn islam kódà kò sínú ìlànà kankan tọ́lọ̀ tó fi ránṣẹ́ sáyé rí ọlọ́run ọba wa ó láwọn ànábì wa laqad arsalna rusulan min qablika wa ja'alna lahum azwajan wa dhurriyyah àti ìrànwọ́ òṣìṣẹ́ tí wàá dúró ànábì wa muhammed sallallahu alayhi wa sallam àti ìrànwọ́ lẹ́ni tó níyàwó tó sì bímọ. gbogbo ọmọ lẹ́yìn ànábì tó lè gbàgbọ́ ànábì lọ àwọn ànábì níyàwó wọn bímọ ìwọ wá sọ pé ń bẹ nínú òkun pẹ́ǹsẹ̀sì pẹ́yìn òní fẹ́ yà ó padà ń bẹ nínú òkun pẹ́ǹsẹ̀sì ẹ̀yìn òní lọ́kọ mọ́ọ́dá pékin father to who mother of who ọ̀lọ́ lọ́mọ wọn sọ father ẹ̀mí kọ́ àwọn ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ṣe ìmọ̀lá rẹ̀ pé father ẹ̀ṣẹ̀ father so wọ́n ní mọ́ọ́dá kìí ṣe mọ́ọ́dá àti ọ̀rọ̀ adúgbò fún mi. ó ti yá wọn náà ọlọ́run bá sì tó mi ìyẹn pé kò sí náà lópin tí àgùntàn bá o bá ara rẹ̀ ọmọ ọ̀run ìgbà tó sọ̀rọ̀ òbí tó o bá jófin ọkùnrin ọmọ wù ọ́ báwo láti nígbà tí obìnrin máa ń wù ọ́ o sì ti ìdùnnú ara rẹ̀ ó fi kọ́ ara irú èsì ṣẹlẹ̀ láyé nìsín ní ẹ̀ bá máa gbọ́ news tọ́dọ̀ ti ṣẹlẹ̀ sí pé àti tú nìsín omi ti ṣẹlẹ̀ láti early 1940. forty títí wá ní gbogbo continent American continent European continent African continent so nínú tó fi jẹ́ àwọn Australia tẹ́lẹ̀ sáwọn fadafada tí wọ́n ń kọrin fún wọn ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ẹ́ bá gbogbo ọmọ ṣọ́ọ̀ṣì tuntun nítorí kó gbádùn ẹ̀yin náà lẹ́ni ọmọ tó yàwó torí kó lè fadá ó sì ó sì torí kọ́ mọ̀bà wa doyún ẹ̀mẹ́ta sí wọ́n á mú àwọn ọkùnrin ọkùnrin ọ̀nà bá lò ìtútù burú jù mú ẹsẹ̀ àbáwọn ọmọ ríndínríndínríndín lóbìn àtàwọn ọmọ kéékèèké tọrin gbogbo wọn wọn fi kan pa wọn dìjẹ lọ àṣírí wọn débi pé pópù kọmọbí tí ó forí pamọ́ sí bẹnẹdíkìtì tí wọn ti sìn torí wọn lò ní mójútó fáìlì àwọn ọ̀daràn padà kó tó di tóòpù wọn ò sì ṣe nǹkan kankan gbòógì nípa àti bá wọn wí wọn lò náà gan ọmọ ẹ̀rọ mẹ́rù wọn wá bí ó ti fọra rẹ̀ tó o túmọ̀ sí pé gbogbo eléyìí àdáda lẹ́ni kó lóni fẹ́yàwó kó lóni lọ́kọ ó ń sera rẹ̀ nì bí hàn ah, o ti gba kàrá mọ̀ kan karama tí wàá débi púpọ̀ mẹ́fẹ́ àyọ̀rọ̀ ni zina lọ́mọ sí àwọn anabi ọlọ́ọ̀tọ́lọ́ ọ̀ràn wọn níyàwó wọn sì ṣe kíni wọn bímọ. tọ́ àti wàá fẹ́yàwó ní omi ìfẹ́ bímọ mi fẹ́ bímọ ọmọ kan fẹ́ ní àmọ́ fẹ́ kí àwọn olùkójú rẹ̀ ọmọ wa arúgbódó ń jojúmọ́ mi fẹ́ pé ah, ọ̀daràn. àní àwọn anabi ọlọ́ waja'alna lahum azwajan wa dhurriyya wọn láwọn ìyàwó wọn láwọn ọmọ yóò kàkà máa gbógun máa bí kan ṣoṣo ọ̀gá lẹ́yìn náà kọ́ ọ̀kan ṣoṣo aláàrú lòún bì mọ̀fẹ́ kọ́tí ọ̀gá kò tí mo sì kọ́tí ọ̀gá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wọ àwọn adẹ́nu ọ̀bú nàìjíríà àwọn haúsá ìgbéyàwó àwọn kan ti mọ́kọ́ lọ́lọ́ ebi náà alùmájìrì náà lólórí orílẹ̀-èdè ti ń jáde bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ẹ̀mọ́yé alùmájìrì tó ti so lórí nàìjíríà tẹ̀síńtàn ara ń jẹ tí tó sàlùmájìrì rí wò so lórí rí ẹni ẹbí ma ẹni sọ fún àìsàn náà ní kí ẹbí ma òun ó fi kíkọ ọyìn sí fáà níwájú gbogbo àlùmọ̀ àti ọ̀gbìn dàgbé àmọ́ ọwọ́ àbí ma méjì òbí ma mẹ́tọ̀ wá ti kòkòtò rẹ ìyàwó náà fún yẹ̀rì mẹ́tì fáà bí mamá. gbogbo àwọn anẹ́bí ọlọ́run wọ́n níyàwó wọn lọ́mọ. bákan náà Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ó ní Uthman ibn Mas'ud ọwọ́ abánisọ́lá àìsàn náà ó lóun òbí mamá oníṣẹ́ nàbí sallallahu alaihi wasallam walau ajaza lahu la'tasayna fẹ́ẹ́ nàbí sallallahu alaihi wasallam bá gbà fún gbogbo wa láàrin ẹ̀kan wa dàrú á tẹ̀ra wa lọ́dà táà lè fẹ́ yàwó àmọ́ nàbí ọgbà táà lè fẹ́ tuntun jọ adéfì hàn ní sahih Muslim. ọwọ́ nínú súnà níbi ìrìnàjò rahmatulah anabi muhammad sallallahu alaihi wasallam wọn ni an-nikahu sunnati. faman lam ya'mal bi sunnati falaysa minni ìlànà àwọn ẹni ká fẹ́yàwó gbogbo ẹjọ́ ìbá ti fi súnà àwọn ti wà wò kò lè jọ́kàn nínú àwọn ọmọlẹ́yìn àwọn torí di eléyìí sùkúlù lánàá ní òtí ìjà fẹ́yàwó àti parí sùkú àti ìrìsẹ́ ni àti ìrìsẹ́ àmọ́ owó oṣù ó gbé pẹ́ẹ́lí ni owó oṣù gbé pẹ́ẹ́lí kò tí ì ran kankan gbogbo ẹ̀ gbogbo rọ́ọ̀kì lọ gidi náà fi ń tara wọn jẹ téèyàn fi wá di ọ̀dà pọ́ọ̀tì nílé bàbá rẹ̀ tí òfin fẹ́yàwó àwòrán ìlẹ́yìn ní ṣètọ́nù rẹ̀ sí. àmọ́ bàbá náà tí ó kọ́ ọmọbìnrin onílọ́ọ̀lì ọkọ náà olùgbà tó bá parí masters degree tó bá parí masters degree ńkọ́ tẹ̀lọ̀ pọ́ọ̀tù ní sórí tó wà bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ọdún mẹ́ta ọ̀sán díẹ̀ ní owó tá a ná tó <laughs> ẹ dá nọ́mbà gbígbé ayọ̀ bàjẹ́ ìdásẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. الإمام القرطبي رحمه الله تعالى ولقد سمعنا طريقة متصوفة أني الذي يطلب الولد أحمق ọ̀kan náà ń tọ́lé kó ní gbogbo ẹni tí máa ń wá ti bí ma akọ mi o akọ gbogbo ẹni tí máa ń wá ti bí ma ẹ̀gbọ́n kan bẹ́ẹ̀. ìmáàmù Qurtubi wa dáná wà máa àròfà annahu al-ghabiyyul akhraf kọmọkùn kan ní dọ̀gọ́dé ní kẹrin màálù ibi ẹtí máa ń wọ ọmọ òun ní ẹtí máa ń wọ ọmọ gọ ẹni àtọwọgbọn gan lọ bọ ìdìrín màálù láti ẹrí gánà fẹ́ làwọn olùmọ̀ á máa fẹ́ ti bá wọn dìdìrín kí ọmọ sọpẹ́ ní tó bá fẹ́ bí máa gọ ọkọ̀ báwo bí bàbá tí ọ̀gá sí wọ ìwọ ọbẹ̀ torí di eléyìí ẹjẹ àbímọ ọwọ àná sọ kékeré Imam Bukhari Imam Bukhari wọn ti bá àbùkàn àkọlé kan wọn ní.